kábíyèsí ọba kan ṣoṣo tí ò ní pé méjì ọba tí ojú kan ò rí ti ń rí gbogbo ojú àrí ìrọ̀ àlà alálẹ̀dí ọba mi àdìgún sánmọ̀ aláṣẹ tó láyé ọba mi agbókọjọ́ ògbó akẹ́mọ bí ojú ó ń la pèké àṣàkẹ́ ọba láyé awífóni káwí afọ̀ sọmọlétè ọba mi àṣẹ bó ti fẹ́ ajímọ́jẹ̀bí ìṣe kábíyèsí ìbáládéládé ìbálóyè lóyè ìbà orí adé ìbejì gbàrà lẹ̀kẹ̀ ìbọkùnrin ìbà obìnrin ẹjọ́ ojú wa ṣètò pé àdáṣe ní hun mọ ìbà ò gbọ́dọ̀ hun yàn ẹ̀yin bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ lẹ́tọ̀ ní mòmáwòrán Orísun kàrí one six eight lórí Star Time débi táwọn ọmọ yín ta ti ń fi ọgbọ́n àtòyè àlùbáríkà gbé ètò àlùbáríkà jáde lákòókò àlùbáríkà fún ẹ̀yin àlùbáríkà tẹ́ ń fi ọgbọ́n àtòyè àlùbáríkà tẹ́ fi ń gbé ètò yìí ní gbogbo ìgbà àti gbogbo ọ̀sẹ̀ báyìí ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ ẹ̀yin lónìí yóò tuntun yóò ní gbọ́gbọ́n nítorí pé a tún ti gbé ewé agbèwá labala labala gẹ́gẹ́ bá a ti ṣe ọtúnba ọmọ ọtúnba ọtúnba ambassadọ̀ adédire adéyè ló kọ tèmi yẹrù ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọmọ abisujú kọ ìjàkadì fákàfìkì báyìí ló rọ ọ̀fà ìjàkan ìjàkan tọ́jà lẹ́lọ́fàmọ́jọ ọṣojú láṣojú poronú òkó ìbáṣojú ọlọ́fà ìgbà làwọn ọmọ wọn nílùú ọdẹ òmu nípínlẹ̀ ọ̀ṣun mo tún dé ọmọ wọn lókè ẹ̀ṣọ́ mo tún dé láì ọjọ́ tòní àyìn bẹ́ẹ̀ ni ẹyẹ ìfapá kan fò etí kan ò yẹ rí o bẹ́ẹ̀ ni mú kò ṣe mi dáadáa ojú kan ò yẹ orí àtẹ̀mí àtọ́lùkùnmí àyà ọba nílé agodo mo náà látijọ́ wà nù lébú òní àjẹ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yà ara lẹ́ mo kí kábíyèsí àbí ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ohun ẹ̀ṣẹ̀ olórí. <laughs> a kí gbogbo ẹ̀yà ara lẹ́ gbogbo ibi tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wa ṣùgbọ́n kí n tó bọ́ sí agbámi ètò ó yẹ kí n fẹ́ ẹni tí ọlá tọ́ sí ẹni tí iyì tọ́ sí ẹni tí ògo tọ́ sí yẹn lọ́ba mi òkè aláwùrà ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa gbogbo yìí jẹ̀jọ àbí jẹ̀dógún adágbére fúnra wa lórí ètò pé káfíìrì àtayọ̀ pàdé lórí ètò bó ṣe ń lọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe gbogbo ibi tẹ́ wá tí ń wò wá tẹ́ ti ń gbọ́ wa ọdẹ odò òbí báwo ni ilé báwo ni ilé báwo lẹbí báwo ni gbogbo ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo ni ìlú gan àdúpẹ́ pé ìlú ò adúpẹ́ bó tiẹ̀ bá nǹkan sọ pé kò tiẹ̀ tó tán ni kò sí adúpẹ́ pé nínú ilé tiwa olóò jẹ́ kébi ó pa wá bàbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ̀ ń rí mú jáde gbọ̀ngbà tí à ń béèrè torí kábíyèsí ń bí gbọ̀ngbà tí bá ń béèrè òun ló mú jáde fẹ́mi ìyẹn ọ̀tún adúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ tèmi ni adéjọkẹ́ bákàrè lórí ètò bó ṣe ń lọ lágbo òṣèlú adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ tí ń pè wá tẹ̀ ń bá wa dá sí i lẹ́yìn tí ètò bá parí adúpẹ́ lọ́wọ́ yín tí ó bá tó àkókò a máa fi ìmoore hàn lẹ́kùnrẹ́rẹ́ fún yín lórí ètò lónìí Ọ̀túnba wọn mm. tá a fẹ́ gbé yẹ̀wò. Mm. ẹ gbogbo àwọn èèyàn ó kàn mí ó kàn yín ó kẹ̀yìn ara ilé gbogbo apátápátá mm. ló kàn ṣùgbọ́n afẹ́fin tá a fẹ́ gbé yẹ̀wò sí ìparí kákọ́ wo ohun tí ó ń ṣẹlẹ̀ láwùjọ Mm. gẹ́gẹ́ bí n tán pè ní ṣé trending lẹ́ ń pè àbí. Eh, àbí current affairs. àbí current affairs. Eh, torí pé ọ̀pọ̀lọpọ̀ olùlórọ̀ ah. tí ilẹ̀ ti fìmù ti fìmù lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ àwọn ìgbésẹ̀ tí àwọn olóṣèlú wa ń gbé àti ìgbésẹ̀ tó wà láàrin ìlú náà gẹ́gẹ́ bí àwọn aráàlú lára wọn náà ni ìrìn àjò tí ààrẹ wa tí wọ́n rìn lọ sí àwọn orílẹ̀-èdè kan. àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. báwọn kan tiẹ̀ ní pé ìrìn àjò ìrìn àjò àrẹwà ó ti pọ̀ jù ah. oríṣiríṣi apẹnu ló bá àwọn kan ní ó dàbí pé àwọn ìrìn àjò tí wọ́n rìn láyé ológun àwọn orílẹ̀-èdè tí wọ́n ráyè dé wọ́n wá wọ́ àyè láti máa lọ lákòókò yìí ṣùgbọ́n àwọn kan ní tí àwọn ìrìn àjò yìí bá ti ń ṣèṣore fún orílẹ̀-èdè wa ẹ mọ̀jà gbàgbé pé orílẹ̀-èdè Russia àrẹ́dé kò tí ì tó ìjọ́ méjì wọ́n ti gba orílẹ̀-èdè Saudi Arabia lọ bó ti jẹ́ pé ìrìn àjò tí wọ́n ṣe lọ sí orílẹ̀-èdè Russia ó so àwọn èso rere kan bíi àjọṣepọ̀ tí orílẹ̀-èdè Russia ti ààrẹ wọn Vladimir Putin tó lóun fẹ́ ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà láti dájú pé epo rọ̀bì wa ń ah. pé ó tún rú gọ́gọ́ sí i àti àwọn àǹfààní tá a tó jẹ pẹ̀lú àwọn olùdókòwò wọn láti orílẹ̀-èdè Russia náà tí wọ́n ní àwọn wà dókòwò ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni àwọn ẹnu lóró ẹnu ibodè wa tí ààrẹ ti tí iléeṣẹ́ ààrẹ tì kámọ́lá ààrẹ ló tì í tí orílẹ̀-èdè nàìjíríà tì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó pé àwọn tí wọ́n ń kó gba orí ojú pópó wọlé lórí ilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pé ó tó gé alùbàtà ìdarin àwọn orílẹ̀‐èdè kan náà wọ́n wá sọ̀rọ̀ pẹ̀lú wa pé ẹ wá àwọn ọ̀rẹ́ sí wa tá à ń kó wọ ìlú yín yìí ó pé ẹ ó mọ̀ fẹ́ sapá kan jà mọ́ ẹ bá wa ṣé bò ní afẹ́mọ̀ kó wá àwọn iléeṣẹ́ ààrẹ náà sì sọ fún ọ pé ẹ wá kàkàtà ìfimọ̀ kó wọ̀lú ẹ wá mọ̀ ṣe lórílẹ̀‐èdè tiwa torí pé àǹfààní ibẹ̀ ó pọ̀ yóò dáṣẹ́lẹ̀ fún àwọn ọ̀dọ́ yóò sì mú iye owó tá a fi ń rà kó wálẹ̀ jọjọ. Hmm. bó ṣe ń lọ létò ètò ni bó ṣe ń lọ ní máwòrán àtàtà mọ́ máwòrán àtàtà tí ẹ sì ń gbádùn lọ́wọ́ lọ́wọ́ bá a ti ń sọ yìí gẹ́gẹ́ bí Adéjọkẹ́ ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan nígbà tá a fi ṣe gàyà ó pé àwọn ọ̀nà tá à ń gbà tá à ń fi lura wa ń jìbìtì lọ́nà àlùmọ̀kọ́rọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ orílẹ̀‐èdè mo ti rí àwọn tí òòrà tó san pàápàá bàbá wo àwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n ń gbà gba owó Mm, ṣé double taxation ni ká sọ ni eh. tí ó san táàsì lóríṣiríṣi ààyè àbí àwọn oníná mọ̀nàmọ́ná wa tó jẹ́ pé wọ́n kàn wò pé ó dé aládùúgbò yìí iye nọ́mbà iná lò ẹ pín lórí gbogbo wọn ilé ìta mọ̀ sí estimated billing ó dà bàbá kú òǹbẹ̀ òun àwọn báńkì wa ìgbà kan láti ẹ̀kọ́kọ́ sọ̀rọ̀ lórí unsolicited messages ìyẹn àwọn àtẹ̀jíṣẹ́ tá àti ẹ̀ béèrè fún wọn ó sì gba owó lórí rẹ̀ ó dà kákò lọ́dọ̀ tiwọn ká bọ́ sọ́dọ̀ àwọn service wa ìyẹn àwọn tí wọ́n wọ́n ń ṣe iṣẹ́ fún wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn náà déédéé yọ owó lóríṣiríṣi tàbí kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín lórí àwọn tí ẹ béèrè fún lórí ètò yín ètò wa bó ṣe lọ lọ́jọ́ tèmi ibi tá a fẹ́ dojú iná wa kọ gan ni ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ wa pàápàá jùlọ lórí àwọn ọ̀rọ̀ owó ilẹ̀ òkèrè àti èyí tá à ń ná bí wọ́n ṣe ń kó láti òkèèrè ránṣẹ́ sí wa táwa náà ń kó ránṣẹ́ sílẹ̀ òkèèrè eléyìí tá mọ̀ sí foreign exchange tó di wípé àwọn ẹyin àwọn owó tí wọ́n ń yọ mm-hmm. lórí rẹ̀ ó wá di àdàmú sàkóbà fún àwọn apá abìkan ní orílẹ̀-èdè nàìjíríà bàbá wa kú òun bẹ́ẹ̀ àwọn owó kan tí wọ́n ń yọ lórí tá à ní ussd ìyẹn ni pé bẹ́ẹ̀ bá fẹ́ lu àwọn star kìnnìkan star two two kìnnìkan ash àbí star kìnnìkan ash lórí àwọn ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ yọ tiẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí ó jẹ́ ilé iṣẹ́ ìbánisọ̀rọ̀ yẹn àwọn náà tún yọ tiwọn lẹ́nu lọ́lọ́ yìí wọ́n láwọn tún fẹ́ mú àfikún àwọn fẹ́ mú bá táyé bá gbà wá iye owó tó ń jẹ́ interest rate tí wọ́n fi lé owó lórí àwọn báńkì wa ní orílẹ̀-èdè nàìjíríà àpẹ ìkẹlú adéjọkẹ́. bẹ́ẹ̀ni ẹ̀yin aráalé nígbà tí èèyàn kan gbé ọ̀rọ̀ ikọ wá hmm. arákùnrin yìí ó wà ní òkè òkun kákọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nípa hmm. remittance ó ní òun wá fẹ́ fi eh, five hundred pounds hmm. ránṣẹ́ sọ́mọ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n máa ka tó mówó débẹ̀ wọ́n wá ń kà á fún lórílẹ̀‐èdè owó náírà hmm. ó fẹ́ fi five hundred pounds ránṣẹ́ wọ́n wá ṣí fún ní owó náírà ó wá ní rárá o pounds tí òun fẹ́ fi ránṣẹ́ yìí òun ni kẹ́sẹ̀ǹdì sí domiciliary account àbí kí náà pè. bẹ́ẹ̀ ni eh, eh. domiciliary account yẹn ni account tó fi ń gba owó olè òkèèrè. owó olè òkèèrè nítorí pé arákùnrin ó jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè lọ́kàn ó ní òun gangan owó tóun fẹ́ fi ránṣẹ́ òun ní kẹ́ fi ránṣẹ́ sí orílẹ̀-èdè nàìjíríà nílé ìfowópamọ́ òun ibẹ̀ ni awuyewuye ti ṣẹlẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn o ó dà pọ́n mọ̀ pé arákùnrin mọ̀ tó ń ṣe wọ́n ṣe bó ṣe fẹ́. tí kò bá sọ bẹ́ẹ̀ bóyá yìí tẹ̀ ń wò wá àbẹ́mi yìí sìn mo fẹ́ fi nǹkan kan ránṣẹ́ tí mi ò mọ̀ pé òfin kan wà lórílẹ̀‐èdè nàìjíríà ń gbà kan ìyẹn lọ́dún 1996 wọ́n nígbà táwọn wo bí àwọn owó wa bá ṣe ní foreign reserve sí ọ̀nà wà tá tó lè tún máa fi rí jù bẹ́ẹ̀ lọ òun náà ni pé gbogbo àwọn artist wa bóyá olórin ni ẹ o àwọn comedian òṣèré nítage adẹ́rùnpòṣónú ó lọ sókè òkun ó lọ ṣeré gbogbo owó rẹpẹtẹ ní owó òkè òkun wípé owó yẹn bó ṣe gbà òun ni kò ṣe rẹ̀mítì ẹ̀ sí domiciliary account ẹ ní nàìjíríà kí foreign reserve wa kó lè gbòòrò sí i tó bá dé nàìjíríà wàá máa mọ bó ṣe fẹ́ yanjú owó ẹ̀ wọ́n fàyè gbà ńgbà tán rí ninety six ninety seven ninety eight ìgbẹ́rù rẹ̀ pé dọ́là bóyá eighty two naira bí nǹkan mm, mm. ni wọ́n àyè wà fáwọn èèyàn ṣùgbọ́n lójijì ní kíní kan parẹ́ lóde. bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ lẹ́tọ̀ ní mọ̀máwòrán àtàtà pẹ̀lú àwọn ọmọ àtàtà ọgbọ́n àtòyé àtàtà la fi ń gbẹ́tọ̀ àtàtà jáde ní ìkànnì àtàtà fẹ́yìn èèyàn àtàtà lákòókò àtàtà bó kí yíò ẹ kú kalẹ̀ ètò àjọ ń pẹ́ kẹ́lù àwọn tí wọ́n ń gbá wa ẹ́ wọ́n gbọ́ àwọn yahoo boy gan ṣé tí wọ́n ìgan ọ̀fẹ́ ju ti àwọn náà ń ṣàṣẹ ni bàbá ní tara wa torí pé ńgbà tí owó tí ò tọ́ sí ní tẹ́ bá ti ń rọ adọ́gbọ́n yọ eléyìí òun náà là ń pè ní olè ẹ̀yìn kílẹ̀ tí ń sọ pa àwọn tí àfọwọ́rá ni àbí àwọn tó yẹ pé owó afẹ́fẹ́ gan làwọn tó ń gbà owó afẹ́fẹ́ ni wọ́n ń ná àwọn náà wọ́n ń yàn wá jẹ. ọlọ́run kan ah, ah, máa jọ lọ́hùn. ẹ̀yìn wàhálà wọn ní kálí kálí fẹ́ fẹ́ o a máa sanwó ni fún oxygen ní orílẹ̀-èdè nàìjíríà ó dẹ̀ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ ti àwọn tí wọ́n ní wọ́n fẹ́ promote cashless policy yẹn ni pé ká má fi owó ra nǹkan ní káàkiri mọ́ ká mọ̀mọ́ kówó kiri ó pé ike ní ká mọ̀ ná mm, bẹ́ẹ̀ bá ti dórí fóònù yín ẹni tẹ́ bá rajà lọ́wọ́ rẹ̀ ẹ sáré ṣe transfer fún ìdí ẹ̀ bá transfer fún ẹ lo pos ẹ sáré lò ó ẹ bá fẹ́ ẹlẹ́rọ wọn ní pos aláta wọn ní pos bẹ́ẹ̀ ni ọ̀nà àrí pos bẹ́ẹ̀ ni bó bá wù àwọn ọkọ̀ ọlọ́lá bàǹbàǹbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n bá ti tí káàdì ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí dẹ́rọ̀nà tó bá ṣe bó ti tọ́ àti bó ti yẹ ṣùgbọ́n wọ́n ní bọ́ọ̀ bá ti kówó kan iye kan five hundred thousand tó bá ti fẹ́ gbà á wọ́n yọ bí fifteen thousand bẹ́ẹ̀ wọ́n tó bá ti fẹ́ dẹ́pọ́sìtì tó kó lọ ní kìsì wọ́n yọ iye kan báyìí bẹ́ẹ̀ ó pé kí o ṣáà mọ rí i pé àwọn èèyàn ò ṣáà kó bó ṣe jẹ́ pé lájọlájọ ìjọba àti ilé ìgbìmọ̀ asòfin wọ́n ta kò ó ó pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó dáa ó torí pé ó àfẹ́ tí wọ́n ní o ó bá ṣàlù ló àfẹ́ tí wọ́n ah. àwọn ló àfẹ́ tí àwọn náà ń gbowó ikì ó dáa jẹ́ fún ọ lápẹ̀rẹ̀ wọ́n ní ah, five hundred thousand náà sọ àbí eh. àwọn wá fẹ́ deposit bóyá five million tó mọ èyí tí wọ́n yọ wọ́n yọ eh. five hundred thousand àbí ìtọ́mọ̀ eh, yẹn máa pọ̀ yóò pọ̀ lọ́dọ̀ tí hmm. wọ́n ẹ ṣùgbọ́n gba fifteen thousand five hundred thousand ló lè pé tó bá ti fẹ́ withdraw hmm. sixty five naira ló máa máa yọ ìwọ hmm. tó mú ten thousand lọ wọ́n yọ sixty five naira ìwọ tó mú two thousand lọ wọ́n yọ sixty five naira ńgbà yẹn wọn sọ̀rọ̀ o torí pé bó bá fẹ́ gba five million náà àbí kíní àbí bá sixty five naira wọ́n á ṣe ní náírà ah, tó hundred thousand àwọn máa ṣe ní sixty five sixty five sixty five eh. wọ́n sọ̀rọ̀ hmm. nígbà tó wá di pé nǹkan nǹkan kẹsẹ̀ làgùn. ẹ wo ohun tí a fẹ́ bojú wò ni pé kí ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ lórí àwọn ọ̀nà àti àwọn àjọ tí wọ́n ń ṣírí sí bí a ti ń gbé àwọn ilé ìfowópamọ́ yìí. Eh, wọ́n tẹ̀sẹ̀ hmm. kínní kan wọ́n ní pé lẹ́kọ̀ọ́pẹ́kọ̀ọ́pẹ́ ìrànṣọ́ wọ́n ní ìwọ tó bá ti jẹ́ undergraduate mm-hmm. wọn ni máa yọ owó yẹn. ẹ eh, lọ́dọ̀ tiẹ̀ bó ni wọ́n ṣe dán undergraduate mọ̀ yàtọ̀ sí graduate èmi náà bá lọ ẹ̀rọ òòlù fún eh, Eh, bóyá phd àbí eh, eh, mba tí wọ́n ṣe ń parí nǹkan láìpẹ́ yìí wọ́n gbàdọ́ sí mba ọ̀ ní sanwó. àmì <laughs> ní sanwó. ẹ̀ ní sanwó <laughs> <laughs> undergraduate undergraduate àbí postgraduate mà ní. under ni under náà ni ogun ọlọ́sìn wà lọ́ndà ni. ilé ìwé náà mo wà under náà under náà lọ́ndà. kọ́lá ògbó sànù wa torí pé lórílẹ̀‐èdè nàìjíríà a ní ọ̀nà tó a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe yá kúrò lọ́dọ̀ àwọn ilé ìfowópamọ́ kọ́mọ̀ òpin bóyá àwọn nìkan náà làmú gbọ́ lọ́jọ́ tòní àb àbí bóyá ń bínú ẹ̀yin ilé ìfowópamọ́ wa ẹ̀ ń ṣe dáadáa náà ò torí pẹ̀ ń bá àfowó wa pamọ́ ṣùgbọ́n ká tó lọ lábala yìí ká tó lọ lábala yìí ẹ jẹ́ kí àwọn ATM yín ẹ jẹ́ kí wọ́n pọ̀ dáadáa ẹ jẹ́ káwọn èyí tó ń ṣiṣẹ́ pọ̀ ẹ̀ẹ́dẹ̀ ilé ìfowópamọ́ mi mm. mẹ́wàá ní ATM tí ó wà ń bẹ̀ ẹ̀yọkan ní òmò ṣiṣẹ́ ẹ̀wà ìtàwọn èyí ó tó lọ báwo lẹ ṣe ń promote cashless policy pẹ̀lú yẹn. <laughs> ilé ìfowópamọ́ lẹ̀ báyìí. ó ga ó ga kí wọ́n sì mójútó àwọn tó jẹ́ òṣìṣẹ́ wọn náà tán ń ré àwọn èèyàn jẹ yàtọ̀ sílé yìí tilé ìfowópamọ́ mọ̀ àwọn òṣìṣẹ́ wọn kọ̀ọ̀kan bó bá ka àwọn ojúwe ìròyìn ọgbọ̀n wọn ti gba owó èèyàn báyìí kẹ́nẹ́ kan hmm. pàápàá jùlọ àwọn tó bá rí pàgbàlagbà pé wọn mọ bí ṣe ń lọ ó ah. ti yọ owó wọn nú àkáǹtì wọn ó hmm. ti gbogbo àwọn nǹkan báyìí náà wọn nìkan bá wa mójútó lórí ah, àwọn ilé ìfowópamọ́ wa kíjọba wa kí wọ́n ṣe àwọn òfin tó tọ́ láti rí dájú pé àwọn ilé ìfowópamọ́ yìí wọn kàn déédé jí láàárọ̀ kí wọ́n kàn ní pé ibi tá a tún fẹ́ gbé gbàrí o lórí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. ilé ìfowópamọ́ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rẹ̀ pé tá à ń gbọ́ náà bóyá àwọn ìjọba náà sì nílé ìfowópamọ́. àwọn náà náà ní àwọn náà àwọn náà ní àwọn ọ̀rẹ́ wọn náà ló ní hmm. àwọn ọ̀rẹ́ wọn àwọn náà àwọn ọ̀rẹ́ wọn kọ́lọ̀ ń ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà. àwọn náà tẹ̀sí jẹ́ dàrẹ́tọ̀ ńbẹ̀. àwọn ò ní ṣíà psc ní gbogbo wọn wọn sì ní ìyàwó wọn ní bí wọn ní ìyàwó wọn ní ọmọ òní ẹ ṣe kógùn kó tọ́ o torí pé orílẹ̀‐èdè nàìjíríà ó ń bọ̀ wá dára ẹ wo kájúbọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba sọjọ kó ṣeé ṣe fún wa lọ́jọ́ tèmi a ti na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ọhún pọ̀ pàbáyì òun kálukú tún tiẹ̀ ṣe aráàlú ẹ̀yin lè mọ gbégbèsè àkè lórí àwọn tó bá ń ṣẹlẹ̀ sí yín ẹ lọ sí àwọn ilé ìfowópamọ́ ọmọ bá jáwọ́ yín jàkújà ẹ ṣàlàyé fún wọn ẹyin bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe wọ́n ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n rìvásì ẹ̀ fún yín bí àṣà ilé ìbò àwọn ìgbà míì ọ̀tún fi owó ránṣẹ́ sẹ́nìkan láti bí ó ti lọ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta báyìí tẹ́yìn kan owó ṣẹṣẹ sí mi mi rí owó ń gbà dísìn mo ṣe ń bọ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni mi ti rí owó ń gbà ó náà ti ó kódà tó sẹ́ndì àláti sí mi owó òsì débi ó padà lọ kíní ah, ó sì lọ fà báyìí ọ̀dà gbogbo àwọn nǹkan báyìí mm. ó ní àwọn tí ó kù díẹ̀ káàtó tí à ń sọ̀rọ̀ sí lórí lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ́ ìfọlọ́wọ́n ọba dáàmú fèyí ṣe lọ lórí ètò bó ṣe lọ lọ́jọ́ tẹ̀lé. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yẹn tẹ́ ti bá wa tẹ́ ti bá bá ètò ìbọ̀ láti ìbẹ̀rẹ̀ adúpẹ́ gidigidi lọ́wọ́ yín èmi Adéjọkẹ́ Bákàrè ni mò ń kí yín pé pẹ̀lú àṣẹ Elédùmarè tó máa pàdé lórí ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé pẹ̀lú àwọn nọ́mbà tí wọ́n fi hàn wá lójú amóhùnmáwòrán ohun tí ẹ bá ìbéèrè tẹ́ bá ní tàbí tẹ́ fẹ́ ká bá yín gbéyẹ̀wò lórí ètò bó ṣe náà lágbo òṣèlú ẹ fi ṣọwọ́ sí wa ẹ pè wá ẹ bá wa dọ̀rẹ́ ẹ bá wa dòwò pọ̀ ìyẹn ni pé ká ẹ gbé ìk polówó wá sórí ètò wa sórí Orísun ẹgbẹ́ wá síbẹ̀ lágbára ọlọ́run ọ̀rọ̀ mẹ́ta ló kọ́ ń tà kẹ́lò kẹ́ni kẹ́ranko kẹ́ranko kan kó tó tà lọ́jà ọjà tẹ́ bá gbé wá bí ẹ pàdánù wàràwàrà báyìí ló máa tà ẹ fẹ́ràn wa ìyẹn lórí Facebook ẹ tẹ̀lé wa à tẹ̀lé yín kò sí wàhálà rárá báyìí kórè Instagram ní ẹ bá wa pàdé Orísun TV Orísun Twitter orísun instagram gbogbo ẹ facebook náà orísun ni títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí àtayọ̀ pàdé lórí ètò bó ṣe ń lágbo òṣèlú ire àtayọ̀. bẹ́ẹ̀ ni lórí instagram ẹ máa tẹ̀lé mi bọ̀ lórí ọtúnba on tv ayọ̀ àti ìdùnnú ńlá máa fi pàdé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan sórí ètò yẹn tó wa bó ṣe ń lọ lágbo òṣèlú àtàwọn ètò àtàtà tó kù lágbára lọ́wọ́ bá àjọ ṣe yóò dùn yóò ní gbogbo ọ̀nà fún ìpolówó ọjà lọ́lọ́kọ̀ òjọ̀ kan ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine ọtúnba ambassador adédire adéyèlókọ tẹ̀mẹ́gẹ́ndé fúyà ìlú ọdẹ òmùyà ó dìgbà kan ó dàbọ̀.